eré ìlànjọ wa ẹ̀rẹ̀ kó ẹwẹ́lẹ́ eré ìlànjọ ọba wa ẹ̀rẹ̀ kó ẹwẹ́lẹ́ ẹwọlẹ̀ fún eré ẹ̀rẹ̀ kó ẹwẹ́lẹ́ ẹwọlẹ̀ fún eré ẹ̀rẹ̀ kó ẹwẹ́lẹ́. eré lóhùn ìjọba wa ẹ̀rẹ̀ kó ẹwẹ́ eré lóhùn ìjọba wa ẹ̀rẹ̀ kó ẹwẹ́lẹ́ ẹwọlẹ̀ fún eré ẹ̀rẹ̀ kó ẹwẹ́lẹ́ fún eré ẹ̀rẹ̀ kó ẹwẹ́lẹ́. a ó mẹ́rin ìjọba ìrẹ̀kọ́ ẹwẹ́lẹ́ a ó mẹ́rin ìjọba ìrẹ̀kọ́ ẹwẹ́lẹ́ níwẹ̀lẹ̀ níwẹ̀lẹ̀ ìrẹ̀kọ́ ẹwẹ́lẹ́ níwẹ̀lẹ̀ níwẹ̀lẹ̀ ìrẹ̀kọ́ ẹwẹ́lẹ́ níwẹ̀mù níwẹ̀mù ìrẹ̀kọ́ ẹwẹ́lẹ́ níwẹ̀mù níwẹ̀mù ìrẹ̀kọ́ ẹwẹ́lẹ́ a ó mẹ́rin ìjọba ẹ̀rẹ̀kò ẹ̀wẹ̀ a ìjọba ẹ̀rẹ̀kò ẹ̀wẹ̀ a ìjọba ẹ̀rẹ̀kò ẹ̀wẹ̀ lẹ́ẹ̀.